الحمد لله والصلاة والسلام على رسول الله نتكلم بإذن الله تعالى عن الركن الثاني من أركان الإيمان الإيمان بالملائكة أدوك fún الله مبارك ولا pẹ̀lú آه، يوند الله مبارك ولا níṣẹ́ á ṣàlàyé nípa ìpín kejì àbí orígun kejì nínú ìgbàgbọ́ òun ني ni ìní ìgbàgbọ́ pẹ̀lú àwọn الإيمان بالملائكة تضمن الإيمان بأن نؤمن بأنهم عالم غيبي أي غابوا عنا ما نراهم. àkọ́kọ́ nu tá a gbọ́dọ̀ mọ̀ lábala yìí a gbọ́dọ̀ mọ̀ pé àwọn tán jẹ́ màláìka yìí àgbáyé kan ni wọ́n ẹ̀dá kan làwọn náà lọ́tọ̀ tó jẹ́ pé ẹ̀dá yìí kò sẹ́ni tó lè rí wọn torí ọlọ́run ọba ìkẹ́lá pa wọn mọ́ fún wa so kò sí ẹnìkan tó lè pe àpèmọ́ pé òun rí màláìka àdápa irọ́ lélẹ́yìí àwọn ànábì ọlọ́run lọ́lọ́run yóò ń darú eléyìí fún. khalaqahumullah min nur. ọlọ́run ọba àlekèlá dá àwọn tí nínú àdámọ̀ wọn tọ́lọ̀ ń dámọ̀ wọn ni pé wọ́n máa ń sin lọ́hùn ni àwọn wọ́n máa ń sin lọ́hùn ni àwọn èsè lọ́hùn. lahum arwah. àwọn náà lẹ́mìí. wa ashad. wọ́n lára. wa uqul. wọ́n ní làákàyè. wa qulub. wọ́n lẹ́ wọ́n lọ́kàn. nu'min bi kulli al-malaika alayhi salam. gbogbo àwọn màlẹ́kà ọlọ́run ọba àlìkẹ́rá ọlọ́run ló mọ iye nǹkan wọn agbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú gbogbo wọn bákan náà nínú àwọn tá a tún gbọ́dọ̀ nígbàgbọ́ náà màláìka ẹnu mọ àwọn tí ọlọ́run ọba àlekèọlá tí ó jẹ́ òye wa àwọn orúkọ tí wọ́n ń jẹ́ àwọn eléyìí a gbọ́dọ̀ mọ̀ wọ́n pẹ̀lú ọkọ wọn a gbọ́dọ̀ ọ̀rọ̀ ọkọ fẹ́ lómìn tá a bá rí pọ́lọ̀ ń sọ. mithil jibril wa mikael wa bí àpẹẹrẹ màláìka mẹ́tẹ̀ẹ̀ta tó gbajúmọ̀ yẹn jibril mikael àti israfil ọlọ́run ọba àlekèlè jẹ́ mú kọ àwọn eléyìí náà màláìka. nu'min bima 'allamana Allah subhanahu wa ta'ala min a'malihim mithl Jibril alayhi salam muwakkal bil wahy. a tún gbọdọ̀ nígbàgbọ́ nínú ìgbàgbọ́ tá a ní sáà màláìka àwọn tọ́lọ̀ ń sọ fún wa nípa àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe Jibril lápẹẹrẹ nísìn ọlọ́run ọba àlekèlè ṣe lẹ́ni tí ń ṣàmójútó ó fi ṣe àmójútó nípa báwo ni ó sì máa ránṣẹ́ sáwọn òjíṣẹ́ rẹ̀ نؤمن بما علمنا الله سبحانه وتعالى من صفاتهم مثل أنهم لا يعصون الله ما أمرهم ويفعلون ما يأمرون بس بدو نيكبا غوبا كانا nínú àwọn tọ́lọ́run ọba àlekíọ́lá tí ó fi yé wa nínú àwọn ìròyìn wọn bí àpẹẹrẹ pé wọn a máa sin lọ́hun tí wọn ni wọn máa ń tẹ̀lé Ọlọ́run ọba àlekíọ́lá wọn máa ń gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu wọn èé kọ́ àṣẹ Ọlọ́run. ونؤمن بكل ما أخبر الله سبحانه وتعالى عنهم أو أخبر عنهم رسوله عليه الصلاة والسلام. gbogbo nǹkan tí Ọlọ́run ọba àlekíọ́lá tí ó sọ fún wa tó jíyìn fún wa nípa àwọn màlẹ́kà rẹ̀ wọ̀nyí a gbọ́dọ̀ gbàgbọ́ bákan náà níta nẹ́bí sallallahu alaihi wasallam náà bá sọ fún wa nípa wọn. wallahu ọba àlekèọ́lá ni ọba tí ó mọ̀ jùlọ.